بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى اليوم الله سبحانه وتعالى إذا حرم شيئا استبدله بما هو خير ìjọ tí ọlọ́run ọba bá ti ń ṣe nǹkan kan ní èèwọ̀ èyí tí yóò máa jẹ́ alternative dáadáa fún wa èyí tí yóò ma jẹ́ ìrọ́pò dáadáa ìrọ́pò tí yóò dáa ju èyí tọ́lọ́run ọba ṣe lọ ó ní ọba wa máa ń fi rọ́pò gbogbo nǹkan tí ò bá dáa tó ṣe léèwọ̀ ọlọ́run ọba subhanahu ta'ala àwọn kí islam tí àwọn lárúbáwá mọ̀ lọ́nà táwọn lè fi ṣòwò tó yára sọ ní dolówó tó yára sọ ní dọlọ́rọ̀ ó ní ká máa yáwó èèyàn lówó èlé àbí ká máa yáwó èlé lọ́wọ́ àwọn èèyàn fàjá alìsìláàmù fàhàrọ́mà ìsìláàmù wá ìsìláàmù sì gbégilé ìsìláàmù láàfààyè gba kéèyàn ó máa ṣe ìyáwó èlé àyáyàn lówó èlé ni àbá ìyáwó èlé lọ́wọ́ èèyàn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́run ọba ó gbégilé èlé ọba wa kọ̀ǹdẹ́mù ìyáwó èlé mọ́ wọn lọ́wọ́ ó kú pé kí ni wó wà máa ṣe kí ni tí yóò máa jẹ́ ọ̀nà àbáyọ kí ni tá a máa fi ṣe ìrọ́pò rẹ̀ ọlọ́wọ́ ọba subhanahu ọlọ́wọ́ ọba wá ṣe lẹ́tọ̀ọ́ fún wọn o náà ní pé ká máa tajà ká máa rajà ká rajà ní wọ́n náírà tá a bá rí ìtà ní tẹ́ náírà ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba wá ṣe ká máa tajà ká máa rajà ọlọ́wọ́ ọba wá ṣe lẹ́tọ̀ọ́ ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء السبيل ọlọ́run wa ọba ló ń ṣe ó lọ́nà burúkú ni a wà mọ́ bùkátà sóbìnrin ọlọ́run ọba wa ta'ala sọ fún ma taba lakum minan ọlọ́ni àwọn tó bá wá wù inú àwọn obìnrin ọlọ́ni ẹ

ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ṣe ká mọ́ ta tẹ́tẹ́ ọlọ́wọ́ bá ṣe léwọ̀ nítorí pé àwọn owó gidi a mọ́ wá ní bùkátà sówó gbó láti mọ́ wá ṣe ọlọ́wọ́ bá wá gbé nǹkan míì kalẹ̀ èyí ń làwọn onímọ̀ máa ń pè fáwọn ọlọ́mọ kéwú wọn máa pè fún wa ní alqardul hasan ìdájọ́ ní alqardul hasan ó náà ní ká mọ yára wa lówó ní yíyá pé ká bá àlejò sàǹfààní bẹ́ẹ̀ bí a bá mọ oríire tẹ́lòmí ti ṣe látara kó lọ rẹ̀ yíyáwó wọ́n sì fowó náà ràn lọ́wọ́ òun náà dá sí di bíznẹ́sì rẹ̀ ọlọ́sì ní kó èsè mọ́ gúrò látara bẹ̀ a mọ̀ pé àṣẹ nǹkan ńlá onítọ́lọ́wọ́ ọba tó fi ṣe ọ̀dá nẹ́tìbì fún wa bí ìsìláàmù ti wá wà rèé níbi gbogbo àwọn ọ̀gá tá a bá kiri lórí rẹ̀ ẹ̀wá nínú àwọn alámọ̀rí tọ́lọ́wọ́ ọba ti tó yẹ káwa mùsùlùmí ká sì mọ iye ọ̀tá nẹ́tìbì tọ́lọ́wọ́ ọba wa ánà wọ́tàálù àmọ́ kàkà tó yẹ ká mọ̀ àmọ́ kàkà tó yẹ ká dúó tí àdúó tí èyí tó yẹ ká bí lọ rẹ̀ wá ẹ̀kọ́ nípa rẹ̀ àwá ẹ̀kọ́ nípa rẹ̀ oná ni pé tí Islam ó tó dé ó ti láwọn kankan tá máa ń ṣe à ń ní attenjive lára tí wọ́n máa ń ṣe nu a ń pè ní nínú ẹ̀ ní alkihana lára tí wọ́n máa ń ṣe nu a ń pa àwọn ọ̀kan alìrọ́fà lára tí wọ́n máa ń ṣe nu gbogbo ilé ìlà àwọn lárúbáwá máa ṣe níjọ́ náà lọ́wọ́ èwo ni atẹ́jì òun náà ní ká wó ràwọ̀ kó jẹ́ pé ìràwọ̀ ni wọ́n fi mọ dájú àlámọ̀rí ara wọn abẹ́fẹ́yàwó wọ́n ni ẹlọ rẹ̀ yí ìràwọ̀ rẹ̀ wò ẹlọ rẹ̀ wo ìràwọ̀ ìjó bára wọn mú àbí wọn ò bára wọn mú tí wọn ò bá lo àtẹ̀jímù nígbà míì wọn a máa lo alkihana wọ́n lọ́dọ̀ àwọn alágbígbá wọ́n lọ́dọ̀ àwọn yẹ̀míwò wọ́n lọ́dọ̀ àwọn tí ń tẹyẹ̀pẹ̀ ẹ dákun ẹ bá wa yẹ̀wò ẹ bá wa tẹyẹ̀pẹ̀ ẹ bá wa ṣagbígbá ẹ̀ǹdínlógún ẹ bá wa bí wọ́n ẹ bá wa dáfá ìbò ni ayàtì ọ̀rọ̀ náà ti rú wa lójú ìbò ni a máa gbé gbà ara ọ̀nà táwọn lárúbáwá tí wọ́n máa lò níjọ́lọ̀ náà nìyẹn lára àwọn ọ̀nà tí wọ́n máa ń lò oníjáńpé ní àtúnyàrọ̀ ó náà ni àtàkọ yòrò kí láńpé ní àtúnyàrọ̀ onípọ̀mọ̀ lárúbáwá ìran lárúbáwá ó ó lè ní ipò oríire kan ó lè ní ìrìnàjò kan eléyìí tó fẹ́ ṣe tó bá ilé tí wá jáde nínú ilé yóò mọ̀ sọ pé ẹyẹ tí ó bá fò lójú sánmà níbo ló bá fò lọ tí ẹyẹ bá fò lọ sọ́wọ́ ọ̀tún yóò ní tó ń fẹ́ ṣe ohun in tí ó da nìyẹn yóò múra sí bí ẹyẹ bá fò lọ sí apá òsì yóò ní bí ò ní da ẹmọ́jẹ wulẹ̀ pọ̀rọ̀ mọ́ àwọn tí lábúwá máa ń ṣe kí ìsìláàmù ó àwọn abẹ́rẹ̀ sí ní béèrè lọ́wọ́ rẹ̀ pa gbogbo àwọn kẹta wí annabi bá ń kọ̀ dẹ́mọ̀ annabi bá ń wọ́gilé annabi bá ní kí wọ́n mọ́ jìnà sí annabi ní kí wọ́n mọ́ dèdè ẹ̀ èwọ́ wá láàmọ́ wá ṣe kí ni yóò wá mọ́ jẹ́ ọ̀tá ní tìbù fún wa annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi wá gbé nǹkan míì lé wa lọ́wọ́ èyí tá annabi gbé wa lé wa lọ́wọ́ góòdù mà ní èyí tá ànábì gbélé wa lọ́wọ́ kò mọ̀ nínú aníkọ́bọ̀ èyí tá ànábì gbé wa lọ́wọ́ wàláhì ó fi ní lọ́kàn balẹ̀ ju gbogbo à ń kojú wọlé lọ ṣẹlẹ̀ maria ó ba nínú jẹ́ pé èyí tá gbélé wa lọ́wọ́ yìí àmọ́ mọ́jọ̀má èyí tá gbélé wa lọ́wọ́ ń tún wá mọ́ fi píìkì ó kọ lẹ́nu ànábì la ilaha illallah a píìkì ó kọ ní nínú islam èyí tá ànábì wá gbádànù tó torí ẹ̀ mú mi wá ó là ló ń kọ nìbú ìjẹ́ kí nìkan náà èyí tá ànábì wá mú wá fún wa ní táǹkì ní tí fi yorùbá pé larubawa wọn ní tìhárà yìí àwọn èèyàn wà wà wá pé àfà ìmọ̀ bóyá ẹ máa ń ṣe ara ẹ bá ní kò

àgbọ́yé ìsìláàmù tí ó gbó àwọ àdìdán náà ọlọ́mọ́sá àti fẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد alẹ́tìkọ́ nínú ìṣẹ̀rí àtọ́lọ́ alẹ́tìhárà ìtìhárà gẹ́gẹ́ bí Yorùbá ìjẹ́kí la pè é o náà ní tọ́lá bó khiyarọ̀ ti lè khayri min Allah subhanahu wa ta'ala o ní pé n ti ń wa lọlé orí ẹ̀pẹ̀ o náà ni ó gbé wa sí ìtìhárà kí ni wa lọlé orí ẹ̀yìn o ó lè jọmọ wa ló fẹ́ ẹ ilé ọkọlọmọ yìí lọ bóò ni ò ṣe ní síyàn bóò ni ò ṣe ní síléyà ẹ má lọ bí tí wọ́n ti mọ́ ń wò ràwọ̀ mọ́ ìràwọ̀kọ́ ìràwọ̀kọ́ là á mọ́ ń wò ìtì ọ̀rọ̀ là á mọ́ ń ṣe ìràwọ̀kọ́ là á mọ́ ń wò ìtì ara là á mọ́ ń ṣe níbi tí ìtì ara tọ́lọ́wọ́n bá gbé wá ìtò lágbára dé jẹ̀mọ́ gbogbo àlámọ̀rí tá a bá ṣe ní ayé wa onáníkà mọ́ ṣe ìtì ọ̀rọ̀ nínú ọfẹ́ kọ́lé mákàwò pé mo kú ti lówó mi lọ́wọ́ ṣe ní bẹ̀rẹ̀ náà ní o lọ́rẹ̀ ṣe ti ara kọ lọ́rẹ̀ béèrè lọ́wọ́ ọlọ́run ní kọ́lọ́run ó yàn fún ọ tó bá ń pè ní ti ara nù pé ọ̀nà mo fẹ́ ṣe nǹkan ni ìyà tí ń bẹ ọlọ́run darí ara nù ọfẹ́ kọ́ tó kówó lẹ́lẹ̀ kódà lè ti bọ́wọ́ onílẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lè ṣe ara pé ilẹ̀ tí mo ọ̀dọ̀ ọlọ́run láti máa ń béèrè ìtìhara ìtìhara sì ni pé ọlọ́run ọgbó afẹ́ béèrè èwo ló kíní tí wọ́n yàn fún wa ọwọ́ lọ gẹ́gẹ́ bí à ń bọ̀ bá ti ṣe fún wa o rẹ fẹ́ yàwó má sọ ní pé àá ah, ah, ìyàwó tí mo fẹ́ fẹ́ ìyọ́ ọmọbìnrin dáadáa gbogbo èèyàn nínú yẹn ah, àmìlìkéyàn kóbìnrin jọmọ dáadáa jọmọ dáadáa aládùúgbò ròyìn rẹ̀ ròyìn rẹ. ẹbí ìròyìn rẹ̀ má wò yín wò kò sí bóbìnrin ò bá ti dáa tó kò sí bí wọn náà bá ti dáa tó ìjọ mi ẹ̀yin méjèèjì lè jẹ́ ni dáadáa àmọ́ kò ní sí dáadáa bí kẹ́yìn méjèèjì lọ wà papọ̀ bó láti wá mọ̀ pé ara lọ́lọ́ ní ọlọ́mọ wọn fẹ́ yìí mọ̀ ní ìjẹ́ ń fẹ́ àdúgbò ni ìrìn àjò kan lọ fẹ́ sí ìrìn àjò ìlú èbó ni lọ kò àwọn èèyàn kan máa ń lọ ní èbó àbá bí wọ́n ti lọ náà náà ti mọ̀ kódà àwọn àmì ìbẹ́ńbẹ́ ìdààmú tí ń bá wọn bẹ́ ó ju tiwọ́ tó ń bẹ nàìjíríà lọ tọ́ ṣé rí àtòtọ́ fẹ́ lọ ìṣe yóò lóore fún àbí ò ní lóore fún ọ kí ṣe ara náà lọ ní ti lóṣè ní àtọ́ náà káàbọ̀ wá dára wa lẹ́kọ̀ọ́ bò láti máa ń ṣe gbogbo àbí mọ́kì agbárí yóò ti sọ tí ó gbà nù torí kò ní ìdí àṣẹ ìṣẹ́ ara bẹ ọlọ́run bá ti làábọ̀ wá lọ́rọ̀ ó ti pè lọ́nà rẹ̀ rọmọdọ́ọ̀dù wá dé kọ wá ṣe ìṣẹ́ ara pé ìwọ náà rọmọdọ́ọ̀dù ti ń bọ̀ ṣe wá gbàwẹ̀ ń bẹ̀yẹ àbí mọ́gbà tọ̀ kí lọ wá bí ìṣẹ́ ara ọlọ́run bá ní ọgbà nǹkan ọtún lọ bẹ́ẹ̀ wò pé tí ọgbà àbí àbí ọmọgbà ọtí ìmọ̀ tọ̀ ń ṣe nù jàmá mùsùlùmí àwọn ibi tí

ẹ̀yìn lẹ́yìn ike wá n'i ní àbí ń ta mọ́kàndínlẹ́ bísáìdì lọ́wọ́ ara ọba ó yàn fún ọ ọlọ́wọ́ ọba tó mọ sí lóore fún ọ yóò yàn lé ọ lọ́wọ́ ọba bá yàn fún ọ áà ọmọ oríire o torí pé kò ní yan ìyànkú yànkú ọ ní sí láti wá ṣe wa láàrin àsórí eré ńlá là ń sọnù pẹ̀láwọn nǹkan táwọn fọwọ́ fúfú yẹ mú yìí àti nǹkan ńlá là ń pẹ̀lú ọ̀nà tá ń gbà fi ń tẹ̀sìn wà yìí jama mẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam hadithi ta fẹ́ kéyìí ìbẹ̀lú Sahih Bukhari hadithi 1162 ládé náà Al-Imam Al-Bukhari rahimahullah nígbà àwọn tó sánàdù náà rí pé àdíjì ọ̀hún ọ̀dọ̀ àfáàwá tó ti wánú àwọn sàábé o náà ni àfáàwá Jábírù ibn Abdullah radiyallahu ta'ala anhu wa an sahabata ajma'in Jábírù ibn Abdullah radiyallahu níbi ẹ̀bá tó ní fìlú umuri kulliha ó ní ẹwú ànábì o ó lá ànábì lójú ayé rẹ̀ ànábì máa ń kó àwọn ní ti kọ́rọ̀ èyí máa ń kó àwọn ní ti hara káwọn wá fọ́lọ́hùn èèyàn fáwọn níbi gbogbo táwọn bá fẹ́ ṣe ó ní kódà ọ̀nà tá ànábì máa ń gbà ń kó àwọn ní ti hara káni ọmọ tí lágbára tó òun náà nírú ọ̀nà tí máa ń gbà ń kó àwọn lálùkùránì tí bá sọ̀kalẹ̀ jẹ̀mọ́ tí èyí bá ṣe pé nǹkan náà ni bó ti jẹ́ oníbàdì lẹ́bi tí máa ń kọ́ àwọn lálùkùránì ní kíkọ́ pé ẹ̀ gbọ́dọ̀ mọ̀ mọ́ tí ó máa ṣe dààmú lórí àwọn kó yí àwọn ó ní bẹ́ẹ̀ lànàbì ti ṣèdààmú lórí àwọn nípa ọ̀rọ̀ sí ara ìrẹ́ ọmọ ìyá mi tí wọn náà bá ti mọ̀ láti ní má fojú wọlé mọ́ o sọ gbọ́kọ́ lànàbì ní kọ́ wa gbogbo wa má yẹ Ma wo yẹ̀pẹ̀ mọ́ má yẹ omi wò mọ́ má wo tẹ̀sùbá mọ́ má wo kùránì mọ́ má wòràwọ̀ má wo nu àwo má wo má wo àwo má dáfá má ṣẹ́fá ìjọ ọmọ ṣe ọlọ́wọ́ bá ti gbélé wa lọ́wọ́ yìí abọ́ ọjọ́ bí níbi náà Abdullah ìjábò lànàbì fi ń kọ́ wọn yẹkúùl ó lànàbì bá wọn sọ̀rọ̀ pé ìdá àmà ahadukum bil amr ó lànàbì ní ẹgbọ́ o kẹ́nìkọ̀ọ̀kan nú yín bá ti dàmú rẹ̀ àti ṣe nǹkan kan tí nǹkan kan ti dúó sí lẹ́mìí á èmi náà fẹ́ ra lè báyìí ọkọ̀ mo fẹ́ ra ilé mi mo fẹ́ lọ kọ́ irọ́ ìyàwó ló kàn lọ́rọ̀ mi adébìrí ìdá àhámà àdókòm bẹ̀rẹ̀ àmọ̀ ìjọ tẹ́lì kọ̀ọ̀kan ló yí bá ti dé nǹkan kan sẹ́mi tó fẹ́ ṣe anábì nílùú ẹni bẹ́ẹ̀ of all kọ́ tó ti gọ́ọ̀tì omi o nọ́bìlì aláka méjì gbogbo wa ti mọ̀ pé àátàlù aláka tó ṣe o tẹ́lẹ̀ bí máa tún wa ní àlùwàlá gbogbo òun pátá ló nídìí àlùwàlá bá a bá sàlùwàlá tán ànábì ni a wá sí ìrora ká méjì jọmọ́ ẹ̀dá pé mọ́ bá ń fọkàn bá lọ o ráká méjì yìí kí láàké mẹ́ ànábì tí rọrùn fún wa pé gbogbo tá a bá lè ké ní aké ọba ti ké súrátùlù bá tí àrákà alákọ̀ọ́kọ́ raka ẹlẹ́kejì náà tó bá ti ké fátíà in tó bá rọ ọlọ́run yọ ké tẹ̀lé lóòótọ́ o ara wọn tó pọ̀ nú àwọn àfà dàtìrẹ́ àwọn jùmúrò lẹ́lẹ́mà àwọn ní alákọ̀ọ́kọ́ káké kúlíyá àyíwà lẹ́yìn fátíà

kẹ́ni ni wá sọ gbólóhùn yìí gbólóhùn tá a fẹ́ wí gbogbo ẹni bá kéwú kó wí lárúbáwá yóò dáa a máa tútùmọ̀ rẹ̀ fún wa gbólóhùn àwọn rẹ̀ allahumma inni astakhiruka bi ilmik wa astaqdiruka bi qudratik wa as'aluka min fadlika al'azim fa innaka taqdiru wala aqdiru wa ta'lamu wala a'lamu وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضي يا ما جاكي نكي ما نقول له أبدا هو جبان له إيه بقول وطبعا ما القرآن كا tọ́lì kálárúbá fún ara rẹ̀ ẹ̀tọ́ àwọn àfáà tán bá mọ̀ lọ ń bẹ wọ́n kàn kọ́ fún ọ̀nà kò wá lè tó bá wọn òkè ní sáfà kan tó lè fi tẹ̀yẹ̀ jẹ́ o ìwé kan bẹ citadel of believers náà ń pè èbó rẹ̀ nu lárúbáwá rẹ̀ wọ́n ń pè ní ìwé odi ìṣọ́ mùsùlùmí yorùbá rẹ̀ nu lárúbáwá rẹ̀ à ń pè ní hisnul muslim kò yẹ kí mùsùlùmí kò mọ̀ bẹ kó mọ̀ nílé àdúrà yìí lọ́wọ́ torí gbogbo tí abùkátà sí ládùúà gbogbo ẹ̀ níbẹ̀ mẹ́rin èyí bá jẹ́ àkójúwọlé tí wọ́n mọ̀ ọbọ̀ sí àgbélépọ̀tá àgbélépọ̀tá ń bẹ́ẹ̀ ẹ̀gbọ́n àgbélé kí mo pè yìí àgbélépọ̀tá ń bẹ́ẹ̀ èyí tó tẹ̀tẹ̀ mọ́ kojúwọlé tí wọ́n mọ̀ fún ọlọ́sí àwúre àwúre ń bẹ́ẹ̀ èyí bá jẹ́ àkójúwọlé tí wọ́n mọ̀ fún ọ ní ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú ayé ń bẹ́ẹ̀ e láwọn ẹ̀kan làwọn yóò ṣòro ń ga àwọn apanimọ̀gbọ́n olókìkí òru àà èyí tó kẹ̀kẹ̀ mọ wétùtù tó ṣe fún wọn kí lágbára wọn ò fi ní ká ọ ìbẹ̀mẹ̀ dákùn kí làwọn wákàtí èdè tí mọ́ńtà mú wa náà nù ẹlòmílẹ̀ ní ẹ̀ tí ìṣọ̀rọ̀ ń pa tìtajà àá ọ nídìí ọjọ́ ìtajà àdúrà tó ajá fi ta ìbẹ̀mẹ̀ èyí tá a wá ń lọ́wọ́ yìí náà ń bẹ̀m̀bẹ̀ a ti ń tọ́mọ̀ insha Allah bọ́lọ̀ bá padà fún wa a padà ra kọ́pìsì tí ó pọ̀ tí ó mọ̀ jẹ́ àǹfààní fún gbogbo àwọn àjẹmọ́ tá à ń kiri mọ́sálásí a lè ní lọ́wọ́ torí irinṣẹ́ ni tí ó sì mọ́ fi wá lọ́kàn balẹ̀ bí èèyàn bá ti ní mọ́ dààmú ìgbésí ayé rẹ̀ mọ́ ọ ti ní nǹkan àjà lọ́wọ́ nù jọmọ́ ìdákun ẹ jẹ́ káwa náà gbọ́ tùmọ̀ àdúrà lẹ́yìn tá a bá yẹn àwọn àfáàfà nǹkan mọ́ra wọn lẹ́nu pé ṣé ká tó sálámọ̀ lórí àtáyá ṣóò láwí àdúrà yìí ni àbí ásálámọ̀ ká tó wí méjèèjì náà làwọn onímọ̀ mú wá kò sí ìtọ́ ṣe tí ò wọlé jẹ̀mọ́ ìjẹ́ kí nìtumọ̀ àdúrà yìí ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma ìrẹ́ olúwa mi ò inni aftakhiruka ah nǹkan báyìí mo fẹ́ ṣe o àmọ́ mo wá ń bá báwọ ọlọ́wọ́ wa báyìí èyí wá kọ́ ìyàn fún mi bí ìmìkà pẹ̀lú ìmọ̀ rẹ tó ọmọ ń pa gbogbo nǹkan tó ọmọ bóyá tí mo fẹ́ ṣe yí dáa bí ò dáa mo fẹ́ kan èèyàn fún mi olúwa mi wà á bí kò ọlọ́run mo tún wọ́n ń wá ìrànlọ́wọ́ tí ó lè mú mi ṣe tí mo fẹ́ ṣe yìí agbára rẹ mo sì fẹ́ lò ràn mí lọ́wọ́ kí lè lókun wà á ilé olúwa mi ń béèrè lọ́wọ́ rẹ̀ mi ń fọ́dílé kalẹ̀ azim nínú ọlá rẹ̀ tóbi fa ìgbà kàtẹ́ ilé ọlọ́wọ́ ọba mi ìwọ ní kápá lórí gbogbo nǹkan wàlá àkèjìrù èmi ò mọ̀ ní kápá àlàmù ilé olúwa mi ìwọ lọ́mọ kọ̀kọ̀ lọ́mọ gbangba lọ́rí inú àlàmù èmi ò dá nǹkan mọ̀ èmi kàn ní pé kí ní ìwù mi mo ṣe é wà áìsà aláàbòlégò yóò bí ilé ọlọ́wọ́ ọba mi lọ mọ gbogbo tó pamọ́ gbogbo tó wà ní kọ̀kọ̀ Allahumma olúwa mi o àdúrà wa bẹ̀rẹ̀ lọ́lọ́bí àwọn rẹ̀ o ìkúntàtà aláàmù ilé ọlọ́wọ́ ọba mi tọ́ ọba wa mọ̀ anna hadalẹ̀ amúrọ̀ ipe tí mo fẹ́ ṣe yìí èyí ò wá sọ tó fẹ́ ṣe dàwájí bí fátímọ̀ tí fẹ́ tí mo bẹ́yìn ìsàyàrọ̀ kádà títà tí mo fẹ́ ta mọ́tò mi yìí ẹlòmí òjúmọ́ ní àwà wá gbọ́ lárúgbáwá ní ìmbọ̀ gbogbo ẹgbẹ̀rí àti ẹgbú kọ́ dára rẹ láàmú Islam rọrùn kò níbi àmọ́ dàmú káàkiri àwà sọ bùkátà wa báyìí ilé ọmọ kan Fátímọ̀ ló ẹ mo fẹ́ kọ̀yàwó mi lẹ́ ó lẹ́yìn ẹgbẹ́ kọ̀yàwó èèyàn mọ́ torí tẹ́nu bí ọkọ níwò ìdí ẹ̀ níbi tí kọ́rọ̀ sáàmọ́ lọ àà ìwọ lè rò pé kó lọ ló dáa tó bá ilé lọ tán oríire ayé rẹ ló lọ kó lè bá lọ ọwà wa béèrè ẹ̀sà lọ́wọ́ ọlọ́run pé ilé ọlọ́run ìwọ ni ọ ṣẹ̀ṣà fún mi jàmá mùsùlùmí ìtumọ̀ àdúrà mi lọ yóò ìyá ọlọ́run tó bá mọ̀ pé tí mo dákọ̀ yìí kọ́ irun lí tọ́ bá mọ̀ kóun ló dáa fún mi ìdí ní níbi ẹ̀sìn tí ń ṣe kò ní kó bá níbi ẹ̀sìn ó lóore fún mi tẹ̀sìn mi wá mà á sí ilé ayé mi ó tún mọ dá tí ń bá ṣe wà á kì bá ti amúrí àti ìbọ̀tán mi ó dá tí ń bá ṣe àwòkọ́lẹ̀ ájìlẹ̀ amúrí wà àjírí fàkùdúrú hù ní ilé ọlọ́run wá ṣe nǹkan náà fún mi kádàrá rẹ̀ fún mi wáyà sírù hù ní wá ṣe nǹkan yìí ní rọrùn fún mi tọ́ bá tún wá ṣe rọrùn tán súnmọ̀ bá rí kìlì fi wá bá mi fi àlùbáríkà sí ẹ̀tù ìkànnù àwọn àtẹ̀síwájú wà ìgún tàtà alámù ilé ọlọ́wọ́ ọba ní tọ́ ọba wá mọ̀ anna hazan amúrọ̀ pẹ́ntí bo ní mo fẹ́ ṣe yí ọkùnrin akọ̀ǹkan náà ṣarun lè ah, ni, ní ó mọ̀ jẹ́ fún mi fi dí ní yóò kàbúrú bá bí ń bí ẹ̀sùn mi wá máa ṣí yóò kàbúrú bá bí ń gbèsè ayé mi wà á kì bá sì amúrí bọ́wọ̀ ní bá tẹ́ àti bọ̀tọ́ mi ò ní da ilé ọlọ́run tó bá ti mọ̀ bẹ́ẹ̀ pàṣírífù ánìmì dé ìjìnà sí mi o dé jìnà sí mi o wà ṣírífù ní ánì dé náà jìnà sí o èmi àti ẹ̀gbẹ́ wa jìnà síra wa jẹ́mọ́ ká gbọ́ yìí o kí é ṣe kí nǹkan wa burú gẹ́gẹ́ ní nǹkan fúnra rẹ̀ àmọ́ lè mọ́ já burúkú rẹ̀ bọ̀ ìwọ́ lè rà á tọ́kọ́ já burúkú wọ̀ jẹ́mọ́ anábùwà Muhammad ni a tún wá tẹ̀síwájú pé ìgbé mi yà gbóhùn náà yà mí wọ́n kú dúró níyà lè kọ́ irọ́ èyí tó bá wà náà ọdẹ fún mi wá kádàrà rẹ̀ fún mi ọlọ́wọ́ ọba haidu kaana ibi tó rè ní bá wá wà lọ́wọ́ àdúrà tá a sọ nù ẹ wá dúró nǹkan ńlá ni a mọ̀ ṣe ni àwa bẹ lọ́wọ́ ọba tán báyìí wọ́n ni àwa tábá ti yọ ògbólóhùn yá tẹ́wọ́ ni o bàbá ti wá wí tán àti fọ̀rọ̀ lọ́nà lọ́wọ́ nù bàbá wá ṣe ìṣẹ̀kọ́rọ̀ tọ́ba ìjọmọ́ káàlá wà lá láàbí wá mọ̀ pé ìtọ́lọ̀wọ́ ọba fẹ́ ká mọ̀ sí gan àìmọ́ lálàá tọ́ lálàá ọlọ́ọ̀bẹ́ sórí mí lálàá ìṣìkọ́rọ̀ èké ìsìkọ́rọ̀ àdúà ní táàrin retí kọ́lọ́run ó gbà bọ́lọ́run bá wá gbà ọ̀nà wo láàbí wá mọ̀ ọ̀nà méjì àbí mẹ́ta ni táwọn àfáà mọ̀ sọ nínú ẹ̀ o ní pé tó bá jẹ́ pé nǹkan ní bá lóore fún ọ ọlọ́run ó wà mọ́ jẹ́ kí ẹ̀mí ni o ibẹ̀ ń kéyàn ó sọ́ra rẹ̀ mẹ́ ẹ̀ pé nǹkan lè

tírẹ̀wẹ̀ tí ọkàn bá ti bá Ọlọ́run ti gbàdúrà rẹ̀ náà nù ìgbà ní o lè má jẹ́rẹ̀wẹ̀ tí ọkàn ẹ̀mí rí ó sì wà mẹ́ àmọ́ gbogbo bọ́ ọba tí ń dùn kí nǹkan ni ó lè bọ́ sí kò sí ní bọ́ sí ó lè déyàwó lọ fẹ́fẹ́ ẹ ti yanjú gbogbo ẹ ti lọ́dọ̀ ẹbí wọn ó sì ní àà Ìbàdàn lọ ti wà ọmọ ti wà ò lè fẹ́ bàdàn ọwọ́ a máa dààmú dààmú àlọ́ ọmọ wa ọmọ tí wá ò lè fẹ́ fẹ́ náà nù ọ padà wá di pé ọmọ ọ̀hún nígbà tí ó bá padà tó wá lọ́kọ ọmọ Ìbàdàn ní òwà mú wọ́n ti fún wọn pé ẹ̀dí wájú báyìí ìsì kọ́rọ̀ rẹ̀ tẹ́ ṣe ọtí ní tí bá ti dá mọ́ ọlọ́run yẹ̀ ilé èjì ọlọ́run bá ṣe ń gbàdúrà rẹ̀ náà ọba láàlá ọkọ̀ kíní kan ọlọ́run ọba kàn jẹmọ́ àgbà tí wárí gbogbo ẹ̀yí lárúbáwá mọ́ làdúrà yìí wá bá dé ah èmi ò mọ̀ wá àdúrà yìí sórí àmọ́ mo lè ká fún ara mi ẹ ọníwó bọ kọ́ sínú ìwé bíyẹn bá mọ̀ ń pa fóònù dáadáa pé lọ tí wọ́n ti ń píríǹtì kan ó bọ píríǹtì yóò wà ní dákàndá sọ bá ti ẹná bí àràkà méjì tán gbé dákàndá rẹ jáde kọ́ ọmọ ìwò ń bẹ̀ pọ̀ sí máa ká ọlọ́run ń gbọ́ ọ

ṣáàyàn náà fìlà aráta méjì ọba ti wáyé náà fìlà ọ̀tán tẹ́wọ́ àdúrà kọ wá yìn ọlọ́run yìn ọlọ́run ìwọlọba ńlá ìwọlọba alágbára ìwọlọba tó ọmọ kọ̀kọ̀ ìwọlọba tó ọmọ gbangba ìwọlọba aláàánú ìwọlọba ẹwà yìn ọlọ́run lọba yìn ọlọ́run tán tún wá ṣàtà láti bá nàbì mọ́kẹ́ sọ látún bá tí o mọ́kẹ́ o sọ láti Ibrahim ìyàtọ̀ bá mọ́ mọ́ bá rọ̀ yóò Allahumma salli ala Muhammadin

yóò lóore fún mi lẹ́sìn mi yóò lóore fún mi láti ìwọ̀tán mi ọlọ́mọta àjò tí ó rọrùn fún mi o yóò bọ́ sí o kọ́ wá bá ń fa àlùbáríkà sí amọ́rẹ̀ ọlọ́run tí ò bá ní lóore tí ò bá ní dáa fún mi ilé tí mo fẹ́ kọ́ ìtorí kí ìyá máa ń wo nǹkan ní ìlóore àmọ́ ó lè máa jóore mú gbogbo ìyàgbá kò ní ó ti jẹ́gùn wọn ṣedé èèyàn ní máa ra mọ́tò mọ́tò ti dàgbà náà fún èèyàn ní ra mọ́tò mọ́tò náà sì ní ó pàá ìdínú lè na ihe fojú kéré dáadáa náà ìjàmọ̀ sí yóòbá rẹ̀ náà kọ̀wà ṣe kọ̀wà wù bẹ́ẹ̀ ọlọ́run tó bá jẹ́ pá ní kiri yóò jẹ fún mi ọkọ̀ tí mo ní mo àbílẹ̀ tí mo ní mo kọ́ yìí àbíyàwó tí wọ́n ní mo fẹ́ fẹ́ yìí àbọ́kọ tí wọ́n ní mo fẹ́ fẹ́ yìí tí ò bá ní lóore fún mi níbi ọ̀sìn mi kò ní lóore fún mi nígbèsí ayé mi kò ní lóore fún mi láti bọ̀tọ̀ mi ìrìn ọlọ́run mọ́tà ìyàwó yàrá wa o ọ̀pá lálùbáríkà pèsè rẹ̀ fóun ìyàwó lálùbáríkà pèsè rẹ̀ fẹ́mi náà wá fàlùbáríkà àti tó bá fún àwa méjèèjì yọmọ àdúrà yóò gbúgbà ìlọ yóò bá rẹ̀ náà bí wí lára tó yẹ ká tó wá gbọ́ yìí ni pé ẹni èlò làá mọ̀ ṣe kò níye o ọmọ ṣe náà ní títí títí títí tọ́lọ́wọ́ òbí tọ́ sọ́nà lórí àlámọ̀rí náà ìjọ òbí já sí pọ̀ọ̀rí ṣe àbí ọ̀rọ̀ ìṣe kò níye lóòtọ́ àwọn mìíràn ń wọ́n ní bóyá ẹ̀mẹ̀ẹ̀ta ni ká mọ̀ ṣe àmà ìnájú ò dákọ̀ ẹ̀mẹ̀ẹ̀ta iye ìgbà tó bá lè ṣe náà ọba àti kékeré ní òtún wá sí ọlọ́ẹ̀mí káàmọ̀ ṣàdúrà lórí ẹ̀ ṣáàdùkọ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀wà nínú ìṣàárà ìṣàárà ká wí wọ́n yé máa bá yàn ṣe o wọ́n yé máa bá yàn ṣe láti rí pé àkékè ò ní ìdí à ń lọ́dọ̀ àfá àkẹ́dá fún ẹbá ń ṣe ìṣàárà fún ara rẹ̀ mọ́ yàn náà fílà fún ara rẹ̀ ni ọkẹ́ èmi mọ̀tẹ̀ wọnú ìsìláàmù ní ìmọ̀mọ̀ fábíà débi tí mọ̀ tí mọ̀ ké kò lè tó bá àbí ìsìláàmù yìí rọrùn ẹ̀yin tẹ́ ń wọnú ìsìláàmù tẹ́ ẹ̀mọ̀ fábíà tẹ́ ẹ̀mọ̀ tẹ́ ẹ̀mọ̀ nǹkankan provision ti wà ń lẹ̀ fún yín

ẹni tó ọdọ́ rẹ̀ jíjẹ ń bèèrè pé kí lọ gbé wá sórí inú ní ìlú tí ń bí ọ kí lọ gbé wá àbọ́tọ̀ nǹkan tó jò kó sì kọ́rọ̀ ó ti mọ tó ọbẹ̀ sọ ó ti mọbi tọ́rọ̀ ni ó já sí ó sì mọbi tí ó darí rẹ̀ abẹ́lúwa wa lè má lèyìn wà kọ́rọ̀ lèyìn wà ìlú ìwà fẹ́lẹ̀ ó ṣe àlékún mímọ̀ àti àlékún àkóyẹ̀ sí fẹ́ nìkan wa jàmá mùsùlùmí ẹ dákun wa ẹjẹ́ adá ọlọ́run ọba wa mọ̀ wàhálà tá à ń bá káàkiri ní ayé tá à ń dààmú yìí kò yẹ ká dààmú tá bá gbọ́ ìsìláàmù wáyé àìgbẹ́sìn yé tó wa onífàdà mú wa ọlọ́run bá wata wa ta'ala kó mọ́ta mú ẹ̀ṣẹ̀ kẹ̀kọ́ wa dúró subhanahu wa ta'ala hamdi ashhadu an